رب العالمين ثم الصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله الطاهرين وعلى صحابته المجاهدين وعلى كل مسلم إلى أن تقوم الساعة أما بعد أيها الإخوة أبدأ كلامي بما بدأ به الصالحون أقول assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọpẹ́ ni fún ọlọ́run ìyìn ni fún ọlọ́run náà ajẹ́rìí ọlọ́run ajẹ́rìí pé ọlọ́run ọ̀kan ṣoṣo ni a sì jẹ́rìí pé òun nìkan níjọsìn tọ́ sí náà nítòdodo a sì jẹ́rìí pé anábíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹrú sin ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún sayidilẹ̀ anam aṣáájú ẹ̀dá ń jẹ́ muhammad sallallahu alaihi wa alihi wasallam àti gbogbo àwọn ará ilé rẹ̀ pátá tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí pátá títí di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí akíwa ní kéèkéé ti islam lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú òkú ọlọ́run a máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tá bá bọ̀ nínú suratul an'am súra ẹlẹ́ẹ̀kẹfà nínú al Aya ẹlẹ́ẹ̀kejìlé ní ọgọ́ta lagúnlẹ̀ sí lánàá pẹ̀lú ògùn ọlọ́run lérí aya ẹlẹ́ẹ̀kejì lọ́gọ́ta yìí náà lọ́kọ̀ wá ó ti ṣí lónìí. Ọlọ́run kí ó dákun kó ṣàánú wa. الرحيم ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون قل هو القاهر على أن يبعث عليكم عذابا من فوقكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلكم تفقهون لعلهم يفقهون وكذب به قوم قومك وهو الحق قل لست عليكم بوكيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ alayé ọ̀rọ̀ ọlọ́run tù ní pẹ̀lú sísádi ọlọ́run kò lọ́dọ̀ ṣẹ̀tán ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni ó ti gbàwé rí ibú jẹ́ látọjọ́ tó ti pẹ́ ẹni tí ó sírètí oríire kan fún kò sírètí ayọ̀ fún kò sírètí ògo kankan fún òun ti mọ bí tọ́rọ̀ òun ó já sí níjọ́ gbéǹdà kìámà iná náà lọ̀rọ̀ rẹ̀ ó já sí ọlọ́run ti parí ọ̀rọ̀ tí ẹ̀ àmọ́ ń wá ń fọ́n eré igbó ní káàkiri ó fẹ́ káwọn èèyàn kó bóun kọ̀wọ́ rìn wọnú náà kò fẹ́ dá nìkan wọ́bẹ̀ẹ́ yóò ní kárìn kápọ̀ yíyẹ ní yẹ ní kìí ṣe kárìn kápọ̀ wọná torí kò ní yẹ gbogbo èrò náà ń jọ náà gbogbo ẹni tí ọ̀wọ́ náà ò ní fẹsẹ̀ rìn wọ́bẹ̀ wọ́n dájú wọn búlẹ̀ wọ́bẹ̀ ní kódà ẹnìkan béèrè nínú àwọn sàábé orí òjíṣẹ́ ọlọ́run tó rọ́lọ́ ní kúbíkì bú níjọ náà wọn ò ní fẹsẹ̀ rìn wọ́n bẹ̀ fàkúbíkì bú lọ́lọ́run wí á dà lórí kodò ó ní rẹ́ ọlọ́run òlé òjíṣẹ́ bó lè yóò ṣe máa fojú rìn anábì ní o ṣe èyí ní ọlé ọlọ́run tó dá wọn lẹ́ni tí ń fẹsẹ̀ méjèèjì rìn ṣé kò lè dá wọn kí wọ́n tún fojú rìn bẹ́ẹ̀ ó rọrùn fọ́lọ́run gbogbo wa náà lára àwọn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin láyé wọ́n ń fẹsẹ̀ mẹ́rin rìn ìjọ́rọ̀ wọn lọ́rùn láti fi méjì rìn ṣebí wọ́n lè ká méjì òkè kí wọ́n máa rìn bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì jẹ́rin ẹlẹ́sẹ̀ méjì bí ìnà kí ìrìn tí wọ́n ò dà bí tọ́mọ èèyàn bí ká máa dọ́gbọ́n fọwọ́ tilẹ̀ ń bẹ́ẹ̀ bàbá ní wọn ọwọ́ wọn gùn apá nìí tó gùn yẹn bí ó máa rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà wọn a máa fi tilẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ èèyàn tí wọ́n ò kanlẹ̀ a ń rìn lérí ẹsẹ̀ méjèèjì pẹ̀lú àṣẹ ọlọ́run tó ní ká máa rìn bẹ́ẹ̀ torí náà ìkọ́wọ̀ rìn wọn náà kò sí ẹ̀yẹ kan bẹ́ẹ̀ àbùkù ní ó bá wọn torí pọ́lọ̀ ni wọ́n wọ́n náà dàkìrín lẹ́ni ẹgbẹ́rẹ́ gbogbo wọn ni ó sì kébé òsínjọ́ náà kò sẹ́ni tó fẹ́ wọn náà nínú súrọ́tù nábáyì níparí ẹ̀ wọ́yá kò ló lè kàfèrò yá lẹ́ìtà ní kọ́ọ̀kọ́ gbogbo àwọn ẹni tí náà tọ́sí náà jọ́nà náà àwọn kèfèrí ànábì gbogbo àwọn nǹkan ó dìde bá a ṣe ṣàlàyé wípé ilẹ̀ wà á kúrọ́já ti ardu áfù kọ́ọ̀lá ha gbogbo ẹrù tílẹ̀ ẹrù ni ó túlẹ̀ jáde ń jọ́nà kìí sọmọ èèyàn nìkan ni ó jáde ń bẹ̀ gbogbo ẹranko kankan èèrà àtẹ́yẹ tílẹ̀ ti gbé mí tó ti dilẹ̀ ni ó padà jáde àmáwọn ẹyẹ àtàwọn ẹranko àti gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run ó sọ wọ́n dé pẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti gbẹ̀san lára ara wọn tán torí pé ànábì sọ wípé àgbò tó kan ìkejì lọ́nà àìtọ́ ọlọ́run ó ní kóhun náà ó kàn padà ń jọ náà tí ò ní lè fèsì tí ò ní lè gbé ìwò kó kàn padà tí wọ́n bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ọlọ́run ó sọ gbogbo wọn dèrú pẹ́ àwọn àfáà wọ́n wá béèrè pé ńgbà tó jẹ́ pé pẹ̀ wọ́n dà èwo tún lẹ̀san gbígbà sheikh Salih al-Uthaymin rahimahullah rahmatan wasi'a wọ́n padà ṣàlàyé ìdí nínú tafsiri wọn lórí suratul Naba máa lè béèrè pé kí wá ní hikima tí ń bẹ nínú páwọn ẹran gbẹ̀san lára wọn adìẹ tó sọ ìkejì ẹ̀ látàrí nítàbòsí òun náà ẹni tí ó sọ látàrí yẹn yóò sọ padà ń jọ náà ṣẹ́kù fẹ́mi ní hikima ti ń bẹ ń ni pé ọlọ́run fẹ́ kí gbogbo ọmọ ènìyàn àtàlùjọ ní ó rí pé kò sí àbòsí lónìí kò sí ní sójú ṣáájú in tó fi lè mú wa dájọ́ òdodo láàrin àwọn ẹranko tí wọ́n de pẹ̀ bó wá ní ti yín kálukó ti wá mọ̀ pé lọ́jọ́ òní kò ní sí àbòsí kò ní sójú ṣáájú in tí ó wà òun náà ni déédé àlèkámílù èyí tó pé déédé tọmọ ènìyàn kò pé ìgbìyànjú là ń ṣe lérí ẹ̀ o fẹ́ pín ọsàn fáwọn èèyàn méjì o fẹ́ pín mu o wá gé sí méjì tó bá pé òkè ló kan tí sàlẹ̀ dùn ẹnìkan mú kan ọkàn ìkejì méjì tó dùn ṣebí wọ́n ti ṣe déédé lọ́dọ̀ ààrẹ o ti jọ́sàn méjì àbò pín déédé ẹni ọmọ kíkan àtẹn tó mú dúndùn jẹ́ wọ́n kà sí pó ṣe déédé ìgbìyànjú òun ni tiwa lọ́lọ́run fi làámọ́lẹ̀ wípé gbogbo ẹni tó ní obìn ju ọ̀kan lọ ẹni ó ní méjì mẹ́ta àti mẹ́rin tọ́lọ̀wọ́n bá sọ pé ààlà nìyẹn kò gbọ́dọ̀ kọjá mẹ́rin ọlọ́run ní gbogbo ìgbìyànjú yín láti ṣe déédé láàrin àwọn obìn yín pàbó ni ó máa já sí si torí pọ́lọ̀un ló ní lọ́dọ̀ ṣùgbọ́n tí ní kẹ́ gbìyànjú àmọ́ ẹ gbọ́dọ̀ pa ọkàn ti gẹ́gẹ́ bí nǹkan táa fi kọ́ bí aṣọ tó ti gbó gbogbo wọn náà lẹ́mọ̀ dọ́dọ̀ wọn gbogbo wọn lẹ́mọ̀ ṣọ̀tọ̀ wọn àmọ́ ẹ lè nífẹ̀ẹ́ wọn bákan náà èyí làwọn obìnrin gbọ́ nínú wọn dùn tí wọ́n ń ṣe jàgíní jàgíní ẹ̀yin ọkùnrin ọwọ́ báyìí lè lóbìn méjì torí bẹ́ẹ̀ lè nífẹ̀ẹ́ wọn bákan náà ọlọ́run ní òun mọ̀ pẹ́ lè nífẹ̀ẹ́ wọn bákan náà tẹ́ ṣe láti sọ fún yín abẹ́rẹ̀ lọ́wọ́ obìnrin náà tó náà fẹ́ bímọ ju ọ̀kan lọ síwọ́n náà lè fẹ́ràn àwọn ọmọ rẹ bákan náà wọ́n náà má bímọ ju ọ̀kan lọ ẹni pé ogun òdè kò sọ́gbọ́n bá ṣe ní nífẹ̀ẹ́ wọn jura wọn lọ ṣùgbọ́n nígbà tá à bá ń bá wọn ọmọ ní ṣe ànábì sáà báyínà àwòládìkùn fìlì hádíyá níbi ẹ̀bùn a gbọ́dọ̀ mọ́ ṣe déédé láàrin àwọn ọmọ wa ìbẹ̀nù ẹ̀mí wa pé mo fẹ́ràn ilé ìjọ ilé ìlọ àmọ́ bá bá ń fún wọn lẹ́bùn àtọ̀nà tá ń bá gbá wọn lò yóò mọ́ jẹ́ déédé àṣẹ ìtọ́n lọ́rọ̀ kan ti ẹ̀ orí ibù ní ní fọ́nkí ẹni tó bá wá gba ti ṣe ìtọ́n yóò bá ṣe rí ibú ń jọ náà ọlọ́run má jẹ́ káwọ̀ wà láàrin wọn torí náà aláti sáàdì ọlọ́run kó gbà wá òun náà ló lè lani nínú ètè ṣàìtọ́n torí pé ànábì sallallahu ó sọ fún wa ó ní èṣù tẹ́rí ẹ irin lára wa dáàmù àwọn ojú ọ̀nà tí ẹ̀jẹ̀ ń gbà lòun náà bẹ́jẹ̀ ṣe ń sàn lára wa náà lè ṣú tí ń rìn lára wa gbogbo wá mẹ́gbà tí ò ní mú ọ o sì fojú rí àmọ́lọ́n ti fún wa ní fọ́múlà tí ó mọ́ jẹ́ gàgá láàrin àwa àti ṣẹ̀yìntàn bàbá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá ń pọ̀rọ̀ lọ bàbá sì fẹ́ bẹ́wù wa á ṣe bísmìlá kò ní ràmọ́nù rọ̀hìmù nú bàbá ti ní bísmìlá gàgá ti dé láàrin ìríran àṣẹ ìtọ́n àti òhó wa kò ní rí bàbá bẹ́wù bàbá fẹ́ súnmọ́ ìyàwó wa bísmìlá Allahumma jannibina shaitan wa jannibi shaitana ma razaqtana aláwọn yàwá ya èṣù ìyà ṣẹ̀ìtánì ìyà nǹkan tó fi tawá lọ́rẹ àìwí bẹ́ẹ̀ ó jẹ́ ọmọ àṣẹ́tánì ó pọ̀ ń gbòrò gbogbo ẹni tó súnmọ́yàwó ẹ̀ nípa tí tó doyún ẹni tó bóbìnrin sùn lẹ́yìn ògiri tírù rẹ̀ doyún sẹ́mọ̀ fún àtẹ̀ṣù Qur'an ṣáríkún fil mal wal aulad máa bá wọn kẹ́gbẹ́ níbi dúkìá ìlàwọ̀ èèyàn fi ń ṣògùn owó máa bá wọn ṣe pọ̀ níbi ọmọ bíbí bó bá ń súnmọ́ ìyàwó rẹ tó ṣe bísmìlá ìṣúná mọ́ bọ́ súnmọ́ bẹ́ẹ̀ ọmọ pàpà lági wá pọ̀ ẹ̀rọ ọmọ bí ó kàn máa ṣe skanskanskan kí ní ń fa skanskan lérí ẹ̀ ìmáàmù wa Nawawi ó lẹ́ni ó bá sọ gbólóhùn ìkó tó di pé ó kálàmù kó sínú ìgò tàdá kí dòrò kó tó kó sínú kànga nígbàtà ń bá bàbí wa tà ń bá sí àrùn ọpọlọ ò ní bárú ọmọ náà tó bá wáyé nínú túnmà tó kó sínú nìyẹn gẹ́gẹ́ bí Imam Nawawi wọ́n ṣe ṣàlàyé ẹ̀ ẹ wo bọ́nà wọn bá ṣe fún àwọn mùsùlùmí ní ọ̀nà àbáyọ síṣẹ́ ìtọ́n simple formula tí ò náà yàn ní wàhálà kò lè tó sókàtùà abólétó kò lè tó kò lè tó pythagoras theorem kò lè tó dyds òun náà ni tí ó ń pè ní calculus wo wàhálà tó ṣe lórí calculus fún àwọn tó bá mọ̀ nípa mathematics ẹ wo wàhálà tẹ́ máa ṣe lórí differentiation product rule quotient rule ẹ wo wàhálà oríṣiríṣi tẹ́ ṣe ń bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ gbájúmọ̀ wọ́n fẹ́ lè yín ẹ tó tún ṣòkòtò sánpẹ̀ ẹ fẹ́ páàsì a ò pé ẹ mọ́ kàwé àmọ́ fọ́múlà dọ́ọ̀jì ẹ̀ fún ṣàìtàn tí òfin ní mú ọ simple náà ní bísmìlá ta ní ewì tó bá ti fẹ́ bẹ́wù sọ bẹ́ẹ̀ bó bá fẹ́ súnmọ́ obìnrin rẹ̀ sọ bẹ́ẹ̀ bóbìnrin bá inni as'aluka min khairiha wa khairi ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabalta alayhi odidi ọdún kan ni wọ́n àtìyàwó rẹ̀ lẹ ti dájọ́ gbéyàwó sọ́nà ó wá rí àdúà yìí há lódidi ọdún kan ṣùgbọ́n ó ráyè láti pelére owó tí aláré ó gbà ó pèsè ẹlẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni aláré ní ṣiṣẹ́ ìwọ ló ń ṣeré toró ń gbowó àwọn èyí ṣaláré ìwọ ló ń sí àwọn ṣiṣẹ́ ni ó rí tí wọ́n làágùn tí wọ́n mọ̀ ránjú wọ́n ì torí pé ṣàìtàn tí kó sí wọn lára lásìkò yẹn oró láti fi tún ní ilé ṣe oró láti ṣe gbogbo wàhálà orakad ó ṣe gbogbo ẹ̀ ó tún ti prepare speech tó sọ níjọ́ náà àmọ́ ò prepare àdúà tí ó lọ́ọ̀ lọ́wọ́ ṣàìtọ́n tó bèé bá wọlé Allahumma inni as'aluka min khairiha ọlọ́run mo tọrọ lọ́dọ̀ rẹ̀ ń bèèrè lọ́wọ́ rẹ̀ khairiha oore tí ń bẹ lára obìnrin yìí ni ó ṣe fún mi wa khairi jẹ́ àdámọ́ tèmi mo bèèrè rẹ̀ lọ́rẹ̀ wa ó tó bí kàmí ṣàríà mo sáàdì rẹ ọlọ́run níbi aburú ara ẹ̀ wọ́n wáṣà rí mọ̀ jábàltà ha àléhì aburú tó dámọ̀ làmí bẹ́ẹ̀ ojúkójú tí ń tẹ̀lọ́mọ níbọ̀ láti lé wọn àwọn owó bí tí ó sọ ẹrù ẹ̀ka gbogbo ojú ni ó dín tó parẹ́ yóò sá lọ bó bá ti ṣàdúrà náà ànábì ní bá ti ra ohun ìgùn náà kìí ṣe ìyàwó nìkan ohun ìgùn sheikh wọn alàlùbá rahimahullah rahmatan wasi'a nínú tíra tàmọ́mùlìmí náà tàmọ́mùlìmí náà tí a yẹ fi tààlìkì aláfíkìhì súnnà orúkọ tí a yẹ nìyẹn wọ́n ṣàlàyé nígbàtí ń ṣàlàyé àdúwàì wọ́n ní mọ́tò táǹgùn lónìí ohun ìgùn lóhun náà tó rọ́pò ẹṣin tí ó ń gùn jọ náà fún àwátàǹgùn káà torí pé nílẹ̀ Yorùbá náà wọ́n ní ń gùn ọkọ̀ bẹ́ẹ̀ bá ti ra ọkọ̀ wọ́n ní gun ọkọ̀ wọ́n ní ká gbọ́ wọ́n lé mú mọ́tò ní náà kákà sí àmọ́ lónìí ògógóró lẹ́yìn èèyàn máa ta sí mọ́tò bẹ́ẹ̀ bá ra mọ́tò ẹ lọ gbé báwọn àgbààgbà bàbá ẹ bá ní sàdúà wọ́n ní ó mú ọtí wá ọtí gidi kí ní jẹ́ bẹ́ẹ̀ òun náà lògógóró wọ́n ta sẹ́nu wọ́n tún wá ta sí ara mọ́tò rẹ̀ ẹni tó fẹ́ ṣàdúà ó kọ́kọ́ ṣẹ lọ gbogbo ẹ̀yin kẹ́ ń ṣe freedom wọ́n ní kẹ́ ṣàdúrà fọ́mọ ẹ kọ́kọ́ ṣẹ ọlọ́run ẹ kọ́kọ́ wá ìbínú ọlọ́run tán ẹṣẹ̀ wálẹ̀ ń ṣàdúrà bó làdúrà ṣe fẹ́ gbà torí ọtí ọlọ́run léèwọ̀ ni òun lẹ kọ́kọ́ mu ẹ wálẹ̀ ń ṣàdúrà èṣù ni ó mọ bá yín ṣe ọ̀rẹ́ ń bẹ̀ yóò mọ yín mú sí yín ní pọ́lọ́run wo lẹ̀ ń pè ọlọ́run ti ń bínú sí yín lọ fọ́múlà pọ̀ tàfilẹ̀ ọlọ́run àṣẹ ìtọ́ọ̀nù bó bá fẹ́ jáde ńlé anábì ní kò sọ pé bísmílá tàwàkálìtù alàlọ́ì láháúláwàlá quwwata ìlàbílà kò sí àlíyù làásìmù bẹ̀ o ìlàbílà ibẹ̀ ló dé dúó ẹlẹ́mìnì ẹ̀kọ̀ gúrú náà lè fi kún náà wọ́n ní kò lo paracetamol lọ́spítù ó ní kò gúrú náà a lè fi caffeine ìta lè fi wé láyé nìyẹn ọlọ́run ọba ní ka mẹ́ta ó ní èèyàn lè ka méje dókítà ní kó lo mẹ́ta ó ní méje lóòlò ta ní mọ́ ṣe bẹ́ẹ̀ nù wa bẹ́ẹ̀ náà ní gbogbo fọ́múlà tánàbí bá ti ní mẹ́ta ni ẹ̀ka ẹ má sọ pé mẹ́ta ò tó méje lẹ́fẹ́ ká in tó bá mu ìgbà tí wọ́n á gbọ́ wọ́n wá ní tàlàwà sánàbí ọlọ́run ọba ti ṣe dáadáa bánàbí ọ̀kan bá ní òun tòun òun ò ní lóbìn mọ́ gbogbo tí ń jóbìn ò ní súnmọ́ wọn ọ̀kan ní òun ò ní jẹun mọ́ òun ò mọ́ gbà wẹ̀ lọ ní ọ̀kan ní òun ò ní sùn lóru mọ́ gbogbo òru lòun ò mọ́ bíyẹn náà bílá ànábì wá bóde ànábì báyìí sọ báyìí sọ báyìí ànábì lẹ́mi mo dáa jù nínú yín máa mọ́ sun máa sì mọ́ jíyàn rẹ́bílá èmi a mọ́ gbà àwẹ̀ máa sì mọ́ túnú èmi sì lóbin fámọ́ ọ̀rọ̀ gíbá ń sùn náà ti fáláyé sàmì ní ìtànàbí fi parí ẹni ẹ ẹni bá ṣẹ́rí kú ò àbógúnrí kò níbi súnà èmi ànábì kìí ṣara mi kìí ṣara àjọ mi ni bẹ́ẹ̀ torí náà bánàbì ní bá ní mẹ́ta ni mọ́sọ́ di méje mẹ́ta náà ni ó lò ó ti tó má lo overdose torí pé overdose ní side effect so mọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run ṣàánà wa kí labádé bẹ́ẹ̀ gbólóhùn àòdò nílà ìlìnà ṣàìkọ́ àwọn náà asájẹ́ ọlọ́run kó lọ́dọ̀ ṣàìtọ́ mẹ́jọ́rá ìláàrin wa rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah ó kọtẹ́nìkan ò bọ́lọ́run dù tẹ́nìkan òsì bọ́lọ́wọ́n ọba jẹ́ ismùlọ́ ilẹ̀ adam òun náà ni allahu àwọn àfáà ni wọ́n fàáyọ láti ara ìláhà alìmàlú òun náà ni allahun àbàbà wọn gbà tí wọ́n tu wọ́n ni ọlọ́hun ẹn tó ni ọ̀hun lérí rẹ tó bá ní kó ṣe báyìí tó bá ṣe yóò hun ọ ẹni tó ni ọ̀hun lérí rẹ tó ní ṣe báyìí tó bá ṣe yóò wọ́n nínú tí yóò bá tí wọ́n fi tú ṣùgbọ́n alimalu òun náà lẹ́ni tá ń sìn ẹni tá ń jọ́sìn fún òun náà ni alimustahiku lil ibada ọlọ́run nìkan ni jọ́sìn tọ́ sí kò tọ́sẹ́ lómìn lórúkọ ọlọ́run ọba náà ti ń jẹ́ Allahu Ar-Rahman ọba àjọkẹ́ ayé asàlàyé bí ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ó nígbà tí ọlọ́run ọba lamma qaddallahu al nígbàtọ́lọ́run ti pè gbogbo nǹkan kátàbà filikitaabi ọlọ́run wá kọ́ sínú tíra wàhúwà india ufa kọlẹ̀ arṣì tí a náà sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run lókè àlẹ́ arṣì iná rahmeti gọ́lábà ti gọ́dọ̀bí nínú ríwáyà ní tí ń lè ṣe tàkíkẹ́ yẹn sí ààrẹ iná rahmeti sabakot gọ́dọ̀bí ṣùgbọ́n iná rámọ̀ tí gọ́làbá ti gọ́dọ̀bí ọkàn balẹ̀ lérí ẹ̀ níbi mo ṣe jókòó ìdìmọ̀ rántí ìyún ní sọ̀hí ìkẹ́ ìní ọlọ́run ó borí ìbínú mi àìmọ́jẹ́ ta ni ó ṣẹ́kù lérí lẹ́ ọlọ́ni tó ń bá ní kò ń jẹ wá lórílẹ̀ kò sẹ́ni tí ó ṣẹ́kù ẹ̀yin náà já wo ń tà ń gbélé ayé ṣe ṣàlẹ́tọ̀ sí ká mọ̀ gbáyé ṣùgbọ́n àánú ọlọ́run ọba gbáwájú bínú ẹ̀ ó ṣẹ́wà kù láti fún wa láàyè ìrònúpìwàdà péta ni ó túbá ṣáájú kí àsìkò téèyàn ó lò lórílẹ̀ kó tó tán ṣáájú kásìkò ni ó tó dé ń retí wa káwa túbá Ànábì ní ilẹ̀kùn túbá ó sílẹ̀ fún ta ni lóru ni mo sí ìnàhárí fún gbogbo ẹni tí ń ṣe lọ lọ́sàn bẹ́ẹ̀ náà ni ó sílẹ̀ lọ́sàn ní mú sí ìlẹ́ẹ̀lì fẹ́ni tí ń ṣe lọ lóru bó bá ṣe lọ lóru túbá lọ́sàn bó bá ṣe lọ lọ́sàn túbá lóru toró mọ̀gbà tó kú mẹ́ẹ̀ kún fi dùnìyàn kà á nàkà gọ̀rí àwọn amiri sabil ma gbélé aye bi, ẹni pàlejò ní ọ ń bẹ́ẹ̀ àwọn amiri sabil abẹ́ni ó bẹ́ fónà láyé ànẹ́bì alépa wà tó nílò yẹ ká gbọ́ àdísì ń yé ju àwọn sàábé lọ torí pé amiri sabil ẹni ó fẹ́ fónà ọkọ̀ wo ní rìn nígbà náà ẹṣin mélòó ní kọjá ní mọ́ká lójú títì nígbà náà èèyàn mélòó ló lẹ́ṣin mọ́ká ẹ máa wo lónìí ẹ àwọn ojú ọ̀nà wa ẹ wo bí ọkọ̀ ṣe ń ré kọjá ẹ wo bí alùpùpù bí ń ṣe ń ré kọjá ẹ wo bí kẹ̀kẹ́ ń ṣe ń ré kọjá tí wọ́n sì ń sáré àwọn tí ń sáré àsápajúdé ń bẹ́ẹ̀ àwọn tó ti mẹ́mu yóò tí wọ́n sì wá ń di ọkọ̀ tí wọ́n ń wa mọ́tò wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé bó bá ti di àárọ̀ sunday òun náà ni yọ́mọ̀lá ahad àwọn tí wọ́n lọ patí sátidé tí wọ́n mẹ́mú yóò mọ́jú wọ́n gbé mọ́tò wọn wọ́n mọ́ rẹ̀ lójú ọ̀nà ẹlòmí iṣẹ́ kú o ń patí ó mẹ́mú ọtí ń wá ń sá lọ lé pé ọtí bẹ̀rẹ̀ sí pàun kó mọ́ pàun síbẹ̀ irú wọn náà ń gún mọ́tò irú wọn ń gún alùpùpù gbogbo àwọn ọmọ ọlọ́kadà díẹ̀ nínú wọn ni kìí lọ mẹ́mú tí wọ́n ti fi tibí sínú ẹ̀ olókọ tí wọ́n ń pè wọ́n ó rẹ̀ làpàrọ̀ kùkúyé kí ló pé mọ́nkítèlì ló ní wọ́n ń pè ìrù ọ̀bọ mọ́nkítèlì ẹja náà ní gbó wọ́n wà rẹ̀ sínú ẹmu èèyàn fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ gùnmọ́ sínì tí ó máa gbé wa lójú pópó kọ́kọ́ lọ múrú ẹ̀ àbí ẹni tó ló ń fẹ́ mú ọ̀pá ẹ̀yìn nínú àwọn dẹ́rẹ́bà náà làwọn awakọ̀ wọn tí wọ́n fẹ́ rìnrìn àjò àwọn tí ó gbéra láti irú kàrẹ́ ìlú èkó ẹni tí ó kú òun bá dàn lọ sókótó ẹni tí ó tò kí ó lọ pọta bẹ́ẹ̀ ni wọ́n rìn wọ́n sì kọ́kọ́ mu ọ̀pá ẹ̀yìn kí ni wọ́n ń pè lọ́pá ẹ̀yìn ògógóró tààrin egbògi sí wọ́n tasẹ́nu wọ́n rìn lójú pópó anábí kó ń ni mo fi ní àwa ló yẹ ká gbọ́rọ̀ ànábì yẹn yé ju àwọn sàábẹ́tà ànábì dojúkọ lọ́jọ́ náà pé kí wọ́n máa bẹ láyé bí ẹni tó jálejò tàbẹ́ tó fẹ́ ré títì kọjá ó dàbí ẹni tó wà lọ́nà oko ni mọ́tò mélòó ní kọjá lóko tó bá ti ohun ọkọ̀ ni ó ti ẹ̀gùn kò ní wọ́nà ṣùgbọ́n ẹni tí ń gbẹ̀lú yóò wo gbogbo ẹ̀ kó tó bá sójú ọ̀nà ànábì ní bẹ́ẹ̀ ni ká ṣe mọ́ láyé já ló bẹ́ẹ̀ ọlọ́run kó sàánú wa àjọkẹ́ ayé lọ́lọ́run tó ń ti lóbẹ̀ ọlọ́run tó ń sàánú wa ń kẹwa à ń jẹ àmú nínú bàjẹ́ à ń jẹ àmú nínú dọ̀tí à ń jẹ nínú ẹ̀ṣẹ̀ tó ń ti bẹ́ ọlọ́run ọba ń retí ká túbá ọlọ́run kó ṣe túbá nírọ̀rùn ọba àṣàkẹ́ bó bá ọlọ́run ní wa ń mà ó yá Ebila! ẹbọ́ sọtọ! ayú alìmójìrì mú ẹ̀yìn aláìgbọ́ràn wà ìdánù fúúsù wìjàt ìtumọ̀ kejì táwọn àfáà fún ìdánù fúúsù zúwìjàt ni pé àwọn ẹ̀mí tó jọra wọn kóra wọn jọ ẹ̀mí ire ẹ̀mí dáadáa wọn tò sọ́tọ̀ àwọn ẹ̀mí ibú náà tò sọ́tọ̀ nínú ìtumọ̀ kejì tí wọ́n fún ọlọ́run ó lò arọ̀hìm àṣàkẹ́ ní jọ́nà gbogbo èèyàn kíkẹ́ ó kàn iná máa jò nù ayà tí wọ́n béèrè lọ́wọ́ ọmọ kan nínú musábàkọ̀ ní ọ̀sán wọ́n sọ pé níjọ́ tí náà mọ́ tọ́lọ̀wọ́ mọ́ alim talat so ti kún wàtàkúlù iná fèsì hal mímọ̀ sí Kipchip ṣókù àbá kíní kan wà nílẹ̀ àwa kó àgbọn ẹ̀kọ́ méje akó wá in tó sì wà nú ẹ̀mí wa ni pé kò lè jẹjá gbọ̀n kan lọ kí ni wọ́n pè lágbọ̀n ó lápẹ̀rẹ̀ àkàṣù ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ gidi akókalẹ̀ àti kò lè jẹjẹ ọ̀kan àmọ́ akó méje wá àwa ni à ń bọ̀ akànbá yẹn sọ̀rọ̀ ká tó dé àrágbọ̀n kankan mọ́ àrí ẹ̀kọ́nú àgbọ̀n kankan mọ́ só ti jẹ́ tán ni sókù sáà pé níbi tẹ́yàn dúró ẹsẹ̀ ó ta mọ́lẹ̀ ẹnu ó dẹ̀ẹ́lẹ̀ ìtọ́sì mọ́ jábọ́ kéyàn ó tó mọ̀ iná ọlọ́run torí pé èèyàn ò lè kún inú náà ààyè tí ń bẹ́nu náà ju èèyàn àtàlìjẹnú tí ó wọbẹ̀ lọ iná ààyè tí ń bẹ́ẹ̀ ju èèyàn tó fẹ́ wọbẹ̀ tó rẹ́ lómi ní ẹwà dúró èèyàn tí wọ́n sọ pé kò kírun láyé ṣé náà gan lè gbà wọ́n àníkò ní kún iná wà fẹ́ kó gbogbo èèyàn jẹ́ anábì consume everybody ọlọ́run kó dé àwọn ibi ìyànà ọ̀rọ̀ náà kọjá bẹ́ẹ̀ ọlọ́run àwábẹ̀rẹ̀ lórúkọ rẹ̀ ọlọ́run wá ní súrọ́tù An'am súra ẹlẹ́ẹ̀kẹfà àyà 62 mọ̀kọ́ dí máa ń gbà bí àmọ́ bùkátà àlàyé gẹ́gẹ́ mo ṣe sọ pé gbogbo tánà bí fi ṣe mọ̀kọ́ dímọ̀ tó bá ọlọ́run wá ní fún mẹ́rùdú ìlàlọ́ ìmọ̀láhùn àwọn òbẹ̀dọ́wọ́ wọ́ ìrìnlẹ̀ ṣe ìtọ́lẹ̀ wọ́dí náà lánàá ó ti tó náà àyà kan yẹn náà lánàá a sọ̀rọ̀ nípa àwọn ìránṣẹ́ ọlọ́run tí ń gbẹ̀mí àwọn mẹ̀lẹ́kà tí a bá gbẹ̀mí tábò ni wọ́n mú lọ asọ́bẹ̀ kí ni ó padà ṣẹlẹ̀ sẹ́mí yẹn ọlọ́run nílẹ̀yìn ilé ìtíṣẹ́ wọn bá ti parí fún mẹ́rúdù ìlàlọ́ ìmọ̀ ọlọ́run Allah maulahum tó jẹ́ ọ̀gá wọn alahaq òdodo ó padà sọ́dọ̀ ọlọ́run náà ọ̀gá wọn ní tòdodo lọ́lọ́run ó padà síbẹ̀ àwọn mẹ́lẹ́kà parí iṣẹ́ nù ìtumọ̀ kejì tí àyà tí ọ̀rọ̀ yìí kó sínú ni pé lẹ́yìn náà a wà ṣẹ́rí àwọn ọmọ ènìyàn tá a ti pa yìí níjọ́ gbé ilé ìlà mọ̀ọ̀lá lọ a padà sọ́dọ̀ ọlọ́run ọ̀gá wa tòótọ́ gbogbo àwọn tá fi ń ṣọ̀gá láyé àṣíwò ní tòótọ́ gbogbo àwọn tàbí ọ̀gá mi ọ̀gá mi àṣíwò ìṣọ̀gá o láwọn àfá nínú kìrá Maliki Yawmiddin. Maliki Yawmiddin. Kíra kan ni ẹ pẹ̀lú Madu Asili tí wọ́n tún pè ní Madu Tọ̀bọ̀rí. A fà bí bàtà sọ pé kọ́ọ́là. Maliki Yawmiddin. Kìí ṣe Maliki Yawmiddin. Ìkakùkalẹ̀ yóò ní. Maliki Yawmiddin. Kíra ẹlẹ́ẹ̀kejì ó ní màlíkì yaomidi láì ní famọ́ màlíkì yaomidin màlíkì àti màlíkì màlíkì yaomidin ọ̀gá níjọ náà mo rò pé o lọ́lọ́ màlíkì yaomidin ọba níjọ náà mo rò pé méjèèjì ló kó sínú ọlọ́wà ní onímọ̀ láhùnmúlẹ̀ akọ̀ aláhùnlẹ̀ ohun àlá etí ẹ mélòó kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ ló fi ń gbọ́ ọlọ́run ní láhùnlẹ̀ okùnmù ìdájọ́ tọ́lọ́run ọba ni láhùnlẹ̀ okùnmù tẹ bá ń gbọ́ pé ta ló ní ìdájọ́ ọlọ́run ló ní ó kó sínú àwọn ìtumọ̀ wọ̀nyí alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ ìyẹn ni pé ìdájọ́ òdodo ọlọ́run nìkan ló ní lọ́dọ̀ bàbá mẹ́ dájọ́ láàrin àwọn èèyàn ká mọ́ fi ìròrí tiwa ká mọ́ ìdájọ́ ká lọ wò pé kí lẹjọ́ tọ́lọ́run bá dá lórí ọ̀rọ̀ yìí ẹjọ́ tọ́lọ́run wá dá lórí ọ̀rọ̀ yẹn ó bá fẹ́ ẹnu wa mú kò bá fẹ́ ẹnu wa mú afẹ́ bẹ́ẹ̀ afẹ́ bẹ́ẹ̀ ká dá lẹ́jọ́ torí wípé aláàláwòlẹ̀ ọmọkùn tọ́lọ́wọ́ bá ní dájọ́ òdodo ti ẹ̀ lóhun lónìí ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn nínú tó kó sínú ó náà ni pé gbogbo ẹjọ́ táwọn èèyàn bá dá láyé èyí tó bá bá tọ́lọ́wọ́ bá mú nìkan nínú ẹ̀ èyí tó bá bá tọ́lọ́wọ́ mú nìkan ló jẹ́ dájọ́ òdodo èyí tí ò bá ti bá mú kìí ṣe tòdodo àpẹẹrẹ rú ẹ̀ òun náà ni ìdájọ́ tó wáyé lórí ogún ọlọ́run sọ nínú súrọ́tù nìsá lè dákàrí meslo hadile ounfa yaini fún ọkùnrin ìlọ́po méjì ń ta bá fún mi lòun ó gbà mínà tẹ́ríkà nínú tí òkú fi ilẹ̀ tààrí jẹ lógún ká mọ́ gbàgbé pé bó kú bá ti kú in tó fílẹ̀ là ń pè ní tẹ́ríkà àti ilé jogún yẹn àyàfi káwọn nǹkan kọ́kọ́ yanjú nínú ẹ̀ òun ni àwọn tó ní ń ṣe pẹ̀lú tẹ̀jìízìlì aṣọ tá fi sìnkú omi táà fi wẹ̀kú ilẹ̀ tí wọ́n sin òkú sí bó bá jẹ́ rírà lára àwọn tí ó gbẹ̀ ìlò ni wọ́n gbà èló láṣọ yẹn nínú dúkìá òkú á mú ń bẹ́ á fi gbọ́ bùkátà náà ilá àyàfi tá bá tó lòun ó ṣe kẹ́nìkẹ́ni ó tó múnú ogún akọ̀yànjú èyàn lè bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdúyún àwọn gbèsè tó kú jẹ a rí pé amójútó dùyúnù tàkọ́kọ́ òun náà ni gbèsè tó jẹ àwọn èèyàn ní owó ni àbínú dúkìá